الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين أمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله داج داج بسي ọ̀n bẹ nínú tó léwu púpọ̀ ewu tí sì ń bẹ ń bẹ kò mọ lórí àbùkù ẹ̀tẹ́ àti ìráre eléyìí tí ó sì onígbèsè láyé ń bí yóò jẹ́ pé ẹ̀sìn àti ìyà àìnísinmi yóò tún jẹ́ tó nígbèsè tó bá dé nu sàárè rẹ̀ ìgbà tó sì pé tó bá dijọ́ pé ní alùpùpù yàrá kò ní sálá ìgbẹ̀tọ́ rẹ̀ ẹni ajẹ lówó ẹni ajẹ ní nǹkan kò ní gbọ̀n forí jìyàn tó bá di lọ́la fi ń dà kíyàmá torí náà ewu ńlá ewu tó tóbi pípọ̀ ó ń bẹ nínú kéèyàn máa gbèsè àwọn èèyàn ti ń jẹ gbèsè láyé ó ń bẹ nínú wa ẹni tó ṣe é pé túláàsì olóòtú lọ sí de gbèsè kò sí bó ti ṣe ṣe bùkátà tó dé báyìí bùkátà kò sí má gbọ́ ni kò sì ní ọ̀nà míì kò lówó kan pamọ́ ọ̀lẹ́nìkan tó lè sàánú rẹ̀ tí ó gun olówó láì jẹ́ pé yóò máa retí pé wọ́n bá padà kò sọ́nà àbáyọ fún ti kọ́ jẹ gbèsè lọ. nítorí fẹ́ fọwọ́ sẹ nǹkan tí sẹ́rí yà tọ́fara mọ́kéyàn lè yáwó serú rẹ ni bí ẹni tọ́fẹ́ yáwó láti rọ́ǹjẹ sílẹ̀ kí ọmọ àtìyàwó wọn lè ba aláǹfààní tí wọn máa jẹ abẹnitọ́fẹ́ yẹwò nítorí àti tuntun máa ṣe ilé ẹ̀kọ́ wọn ó tún wá ní kí wọ́n san kọ́mọ lè ba aláǹfààní láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ abẹnitọ́fẹ́ yẹwò nítorí ilé tọ́kọ̀ pàtì wọ́n ti kọ́ tẹ̀ lè ba àríyàrá kan eléyìí wọ́n lè tún ṣe tí wọ́n àtìyàwó àtọ́mọ tí wọ́n lè forí pamọ́ sí ẹ̀ gbàtó ṣe kébi tí wọ́n yá gbé bàbá onílé ti lé wọn kó bẹ́ẹ̀ ó ti fẹ́ ru wọn dà síta lẹ́yìn ìgbà tó jápá àrùn máa rí tó yọ wíńdò kúrò lára ògiri ẹni tó bá fẹ́ fowó sí ọ̀kan nínú àwọn arú nǹkan wọ̀nyí àbí tó farajọ́ eléyìí ṣẹ̀ríyà tó farama tó wá sí torí rẹ̀ tó lọ jẹ gbèsè àní sọpọ́ lọ jẹ gbèsè kí gbèsè ọ̀nbẹ nínú àti máa jẹ gbèsè àwọn ẹlẹ́jọ́ wípé gbèsè tó fẹ́ jẹ yẹn wọ́n fẹ́ jẹ́ ni láti fi sẹ́ńtọ́ tako tọ́lá láti fi sẹ́ńtọ́ tako lànà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ ni tọ́fẹ́ yáwó yóò ní kọ́fẹ́ fi sòkú ìyá rẹ̀ àbọ̀fẹ́ yáwó láti fi sòkú bàbá rẹ̀ abẹ́ni tó tẹ̀ sọ ike àwọn ti sòkú lóòótọ́ àmọ́ àwọn òróró ṣe ń gbà táwọn ṣe yẹn àwọn fẹ́ wá yí ẹ̀gbẹ́ màmá padà àwọn fẹ́ yí ẹ̀gbẹ́ bàbá padà torí ẹ̀ ó ti tó kó jẹ́ ọdún báyìí tí bàbá ti kú àwọn fẹ́ ṣe àti ìyẹ́gbẹ́ padà yọ wọn máa láwọ́ tabua wọn máa pa màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bèrè kí gbèsè lélẹ́yìn o bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ yáwó láti fi ta tẹ́tẹ́ lórí ibi tí tẹ́tẹ́ ń bá jẹ gbogbo owó ìnáwó la òun tẹ̀ tó sàdù bẹ́ẹ̀ lọ tó lọ́wọ́ máa bọ̀ yẹn lówó níbi ẹlẹ́dà abẹ́rẹ́ tó tẹ̀ lọ yáwó nítorí pọ́fẹ́ lọ́ọ́ mutí tí àwọn bá ti mutí ń jọ kan òun ti gbádùn ẹni tó lọ yáwó láti fi ṣe ìdílé ẹni tó lọ yáwó láti fi ṣe tó gbóńgbó lọ láti lé wọ lẹ́yìn owó kó lọ lọ yáwó. ọmọ nínú wa ẹjọ́ sọ pé ó tọ́fẹ́ yá tó láti kọ́ lọ́bi bùkárà kò sí fún láti yá bí ìbá ṣe pé ọfẹ́ yáwó láti fi ṣe fòkẹ́ ọfẹ́ yáwó láti fi ṣèṣe pàwọn aláǹbẹ̀ẹ́bẹ̀ àwọn náà ṣe fọwọ́ rọ́ sẹ́yìn àti pé nínú ọ̀lù ọ̀yẹ̀ká àwọn èèyàn dán aláàmà kó àmà pé èèyàn lára wa náà. bó tilẹ̀ jẹ́ pé àgbá fìfò lásán ni tí wọ́n máa wá ró ramúramù wa ní ní mọ́tò ń kò tẹ́lẹ̀ mọ́tò ọ̀sẹ̀lẹ̀ ìgbé lọ bí tí bá kọ́ bá fẹ́ lọ ọwọ́ àyíké àwọn èèyàn ń pààrọ̀ mọ́tò òsì lágbára rẹ̀ ọwọ́ lọ gbé tiẹ̀ kalẹ̀ ọmọ ọwọ́ lọ yáwó láti ra mọ́tò mi abótó ẹ̀ lọ́gbà tó ṣe é pé aṣọ àlùmọ̀ǹkà máa lọ́fẹ́ máa wọ̀ ká kọ̀lẹ́sàárì ọlọ́gbà rẹ̀ lọ́fẹ́ ńlá ló máa ń ká lọ́fẹ́ máa fi sára ilé ló máa ń ká lọ́fẹ́ máa gbé ẹni tí ò lágbára rẹ̀ tọ́fẹ́ máa ṣe fùkẹ́ tó lọ kọ́run bọ́ gbèsè. akọ́nàmọ́kọ́mọ́lá wọn bẹ nínú wa ẹni tó ti pé àtijọ́ ti mú kò lè rọrùn fún láì jẹ́ kọjá gbèsè bí ẹni tọ́ka òun tán ṣùgbọ́n tó ṣe pé kò rí sẹ́ ọwọ́ táwọn àgbẹ̀ yanra kpowó rẹ̀ pé òní kankan gbogbo bí tó bá ti lọ wọ́n sọ pé bí kankan bá yọjú àwọn ọmọ aránṣẹ́ pè wọ́n tún ránṣẹ́ pè wọ́n tún ránṣẹ́ pè wọ́n ránṣẹ́ pè ebi ò sì máa ntí ìrìsẹ́. ọlọ́run gba àwọn mọ́ṣíìnì gbọ́ ọmọ àtẹ̀tẹ̀ kábúkábú ọlọ́run gba àwọn mọ́tò gbọ́ ọmọ àtẹ̀tẹ̀ kábúkábú eléyìí báyìí bùkátà olókìlọ́sídẹ̀ẹ́ gbèsè kò fi lọ́dọ̀ lọ́sọ̀rọ̀ àrẹ̀dọ́ ní gbèsè lọ́sàn-án gan-an. irú àwọn wọ̀nyẹn tó bá jẹ gbèsè a lè pé gbèsè kí gbèsè lọ́jọ́ o ẹ jẹ́ ká kíyè sára ipe gbèsè kò sí nínú nǹkan tí máa fa yìí tàbí ẹ̀yẹ sani tí bá ń jẹ ẹnìkan kì í yẹn kó sọ̀rọ̀ dáadáa níwájú rẹ̀ ẹnìkan yẹn kó máa ń ọ̀rọ̀ kan níwájú ẹni tó lọ́dọ̀ rẹ̀. gbogbo ọgbà tí yọba ti tẹ́wọ́ sẹ́nìkan ike kọ́ yá yàn lówó kí èèyàn máa rọra dànù ni ìtọ́wá lè ká èèyàn padà tí yàn tó fi lè jẹ́ni tó ṣe é pé yàn máa sọ̀rọ̀ wọn kà fún pé yàn ń sọ̀rọ̀ ó náà ní kọ́ ọmọ lówó ńlára lásìkò àti san rẹ̀ bá tó kọ́ ọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. akramakumullah anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó fi hàn wá pé téèyàn bá fi lè kú téèyàn bá fi lè kú kò ní nísìmí nínú sàárì rẹ̀ tó bá jẹ́ kó kú pẹ̀lú gbèsè onígbèsè lọ́rùn ó sọ nínú hadith oníṣẹ́ ìmáàmù Tirmidhi àti àwọn míì gbé jáde gbọ̀nà tó gúnrégé ó ní nafsul mu'mini marhulatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ ni wọ́n ní túlẹ̀ títí tí wọ́n fi san gbèsè yẹn fún un bá kú pẹ̀lú gbèsè lọ́rùn wọ́n á fi ẹ̀mí rẹ̀ wọ́n á fi jókòó sára gbèsè rẹ̀ ẹ̀mí yẹn ò ní ní sinmi ò ní rárá lọ ó dìgbà tí bá tó san gbèsè yẹn ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ọmọlúwàbí ẹni eléyìí tí wọ́n jẹ́ níṣẹ́ ní máa hàn kan tó gbowó lówó ní kété ti gbowó lówó tán báyìí wọ́n ní wọ́n mọ wọn àwọn èyí ti téèyàn ti ẹ̀ lé máa tánú bí yorùbá wọn gbàgbọ́dọ̀ láwùjọ wa àwọn ẹjọ́ ń pín wọ́n ti jẹ owó olówó báyìí owó olówó ń bẹ lọ́rùn wa yóò tó a máa sọ pé ntọ́ba fẹ́ dàkọ̀dà ntọ́ba fẹ́ ṣe kó ṣe ó ti ti fẹ́ kọ́tẹ́ ní tó ṣe pé lẹ́yìn ìgbà tó gbowó olówó tán ni wọ́n máa wá sáfọ́sì yọ lọ máa wó oògùn orí búká pípé gbogbo àná wọ́n bá lè gbàgbọ́ nǹkanmi rẹ̀ fún ọ̀pá nítorí pé wọ́n fẹ́ sanwó yẹn àjẹgbẹ́ ló fẹ́ jẹ wọ́n tó oògùn sògùn títí ẹni tó wọn lówó oògùn rán wọ́n bá rán wọ́n bá rán ẹni tí wọ́n máa rán láti lọ bá wọn pààyàn wọ́n rán sí wọn ìpẹ́ lọ ká wájà bá ìta kọ́ máa gbowó rẹ̀ lẹ́ǹkì yàrá sí wà lélẹ̀ eléyìí ẹ̀ wa aláìyẹ tó nà wọlé ìka anáhù mẹbẹ̀rún tó lè yọ̀ mí náà dín yàwó ma yẹ kó mu náà sọ lè rọ́bì làálẹ́mí sẹ́yìn àmàkọ́lá wọn bó gbẹ̀yìn dìde lọ́jọ́ náà ọlọ́gbẹ̀ẹ́ akramakumullah ẹlòmíì yáwó lówó bùkátà lọ́lọ́ tí o tó fi wá yáwó lọ́dọ̀ lówó wọ́n máa wá sí lọ́wọ́ yẹn kò ní san yóò sì máa sọ pé òun ní san èsì tà ìlówó àti pé pápá gan òun tó ní ìbáyìí ọ̀rọ̀ táwọn àwájú òun òun náà ní pé létò nǹkan òun fẹ́ parí rẹ̀ lẹ́yìn ìgbà tó bá parí ilé tán òun ara mọ́tò tó bá lè mu tó wọ́n máa gùn ká ọ̀rọ̀ owó rẹ̀ tí ọba lè na sùúrù sí ọ̀parí nu òun tí ẹ̀ ní san. nínú àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní mọ́tòlọ́mù gani yẹ bọ́ọ̀lù oní tí ẹni tó tó lówó lápò tó bá jẹ́ yẹn lówó tí ọ̀wọ́ ádá tí ń fi àti san gbèsè yẹn tí ń fi ń wọlẹ̀ tí ń ṣe kùnùnù níbi àti sanwó lówó ànábì lábòsí àbòsí ni ká máa fi àti sanwó lówó padà falẹ̀ àbòsí ni Islam ò sì faramọ́ wa àbòsí. ìrẹsà bẹ̀rù àwọn ọ̀bẹ ẹlẹ́dàá wa kábẹ́rù ọlọ́run ẹlẹ́dàá wa nígbà tó bá kú kí lóòrò kó lè ṣẹlẹ̀ sí ọ nínú sàárè tó o bá kú láì ṣe kankan gbèsè lọ báwo wá ní tó bá gbé gbèsè ń gbèsè ló gbé lọ kí lóòrò kó lè ṣẹlẹ̀ sí ọ nínú sàárè rẹ wọ́n lẹ́mí rẹ wọ́n bí lóko sára gbèsè rẹ yìí wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ kò ní orí gbèsè rẹ ó dìgbà tó bá tó bọ́ san gbèsè yẹn irú ta lọ ọmọ tó fi lẹ̀ ń lọ tí ọjà láàánú tí ọ ní ìlú alimẹdínà nígbà tó ti ṣe hijira wá sí alimẹdínà tó bá ti lè gbókù kan wá bá nàbí sallallahu alaihi wa sallam ike kó ṣe sọláṣọ jẹnẹza kó ṣe sókun yìí rárá anabi máa béèrè ìjáni tó kú tani ká ṣe sọláṣọ jẹnẹza sí láàyè ìjọ wa kú pẹ̀lú gbèsè bí tó bá ní kọjá ní kán gbèsè ìgbà náà ní anabi ó ṣe síwájú ṣe sọláṣọ sí gbèsè yìí tó bá lọ ka ìgbà náà ní anabi sallallahu alaihi sọ́mọ́ ní kọ̀ọ̀kan ànábi wọn ni sọ́nlù alẹ́ sọ àhíbi kọ́m ẹ̀yin ní kẹ́sì sọ láti sí lára. eléyìí túmọ̀ sí pé gbèsè burúkú tọ̀ gbèsè ìmọ̀ ṣe sànàdé kéèyàn ọmọ torí ni kéèyàn má rí dáadáa gbà nígbà tá a ti mọ̀ yìí pé ànábi sọ̀rọ̀ lọ́hùn àríwá àríwá قل إن هذه القبور مملوءة ظلمة على أصحابها وإنما ينورها الله بصلاتي النبي صلى الله عليه وآله وسلم ونبقى وسعري تاريا وما قفوككم òkùnkùn birikiti ni lórí àwọn ẹni tó bá ti sínú sàárì sọláàtì jẹnáàzà tí mo bá ti sókù lára lọ́lọ́wọ́n bá fi mẹ́ta mẹ́lẹ̀ sínú sàárì wọn. èèyàn wà pàdánù orí ńlá yìí nítorí pé èèyàn bá kú pẹ̀lú gbèsè subhanallah torí ti ilé báyìí àgbọ̀dọ̀ kíyèsí wípé àwọn ọ̀rẹ́ láti bọ́ lọ́wọ́ gbèsè tí ń bẹ lọ́rùn wa gbèsè tá a jẹ gbogbo agbọ̀wọ́ rẹ̀ láti bọ́ lọ́wọ́ rẹ̀ kábèsè sàn kámẹ́bí parẹ́ nítorí pé ọlọ́run bá lọ́mọ ẹni tí ó dọ̀la. aramakumullah ẹnìkan wọn bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹsọ fún mi tí wọn bá jagun sójú ọ̀nà Allah tí wọn sì pa mí sójú ogun yìí ààrẹ òfin ọmọ àwòlé sáwọn abó foríjì mi ànábi bẹ́ẹ̀ bákùnrin yìí ti ṣe pẹ́yìn dà ànábi tó ó ní kó ọgbẹ́ wa kí ni bẹ́ẹ̀ tó ṣe ṣe ó ní ikú tí mo bá sójú ọ̀nà Allah tí mo sì dání tí wọ́n pa sójú ogun yìí ṣé Allah ò yóò foríjì mi àbí òní foríjì mi ànábi sallallahu alaihi ó ní bẹ́ẹ̀ ni ilẹ̀ ẹ̀yà fi gbèsè nìkan. فإن جبريل أخبرني بذلك آنفا تريلاني بيري على قوقو àtìgbà tí mo ní kó tún béèrè yẹn ṣe ni màlẹ́kà Jibril ṣàyọkúrò gbèsè pọ́nà ọbọ̀ forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyàn àyàfi gbèsè nìkan. gbèsè léwu púpọ̀ gbèsè kò yẹ mẹ́yàn kò sì yẹ kéèyàn ó jẹ́ kọjá gbèsè ọkàn rẹ̀ tún balẹ̀ lórí gbèsè tó bá jẹ gbèsè tí máa ń bẹ lọ́rùn èèyàn kò yẹ kéèyàn ní ìbẹ̀rẹ̀ ọkàn gbogbo ọ̀nà téèyàn fi tán lọ́yẹ̀ kọ́ wà lórí ẹ̀mí èèyàn bó o bá ti yọ síyàn lọ́wọ́ kéèyàn máa dínkù díẹ̀díẹ̀ lọ́nà tó lè pé èèyàn fi ní ní wàhálà èèyàn ní bá ìpọ́njú pàdé lẹ́yìn ìgbà téèyàn bá kú téèyàn fi lé ayé yìí sílẹ̀. ẹ̀rí pé nígbà tí ọlọ́run ọba ẹ̀dá ti ń sàlàyé nípa pínpín ogún ní ìlànà Islam ẹ̀rí pé ọlọ́run ọba sọ pé ẹ̀fún lágbájá ní ibà yìí tàbí tí wọ́n gba ibà yìí mí yóò sọ ibi ha àwùjọ yìí lẹ́yìn àsọtẹ́lẹ̀ lẹ́yìn gbèsè rẹ̀ tó bá jẹ tẹ̀ san lẹ́yìn tẹ̀ san gbèsè rẹ̀ tán tẹ̀sí mú àsọtẹ́lẹ̀ rẹ̀ ṣẹ ìgbà náà lẹ́tọ̀ọ́ kẹ́gùn. bákan náà níbo mi ọlọ́wọ́ bá sọ pé min ba'di wasiyyatin yusina biha aw dayn min ba'di wasiyyatin tusuna biha aw dayn min ba'di wasiyyatin yura biha aw dayn. yẹn ẹni pé olùkọ́ni bá san gbèsè rẹ̀ náà àsọtẹ́lẹ̀ tó ti sọ nípa ẹni tó ní ká ẹ̀fọ́ owó ń ṣe dáadáa sí tí ó sì nínú ọ̀kan nínú àwọn ẹni tí ó jogun rẹ̀ tẹ́lẹ̀ náà ó lè gbà tẹ́ bá mu sẹ́ náà kó tó di pẹ́sìn ogun ìbá àtijọ́pọ̀ ló kú tó tó bá tẹ́ bá mu gbèsè rẹ̀ tó tẹ́ bá mu sẹ́ náà ẹ̀yìn ìgbà náà lẹ́tọ̀ọ́ fún ogun rẹ̀ bákan náà ẹni tó kú tí ò fi bàbá sílẹ̀ tí ò fi ìyá sílẹ̀ tẹ́pọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ nìkan ló fi sílẹ̀ kò tó fọmọ sílẹ̀ láyé ẹ gbọ́dọ̀ pógun rẹ̀ àfi lẹ́yìn ìgbà tí ẹ bá san gbèsè tọ́jẹ náà bẹ́ẹ̀ náà ni bàbá tó fọmọ sílẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ẹ lè pógun rẹ̀ àfi lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè rẹ̀ náà bàbá ọmọ tó kú tó fi ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sílẹ̀ ẹ lè pógun rẹ̀ fún bàbá àti ìyá rẹ̀ àfi lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè tọ́jẹ kalẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ogun gbogbo ogun kò ṣeé pín àfi lẹ́yìn ìgbà tá a bá san gbèsè ọ̀rọ̀ gbèsè ọkọ̀ jàǹtí yẹn lè fi ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú tí àwọn anígbàmù bá máa jẹ́ pọ̀ ń jẹ báńkì lówó ọ̀ ń jẹ àwọn ẹgbẹ́ cooperative ọ̀ ń jẹ wọn lówó ọ̀ ń jẹ àwọn èèyàn kọ̀ọ̀kan náà lówó gbogbo ojoojúmọ́ bó sì jẹ gbèsè náà ni wọ́n máa wá aláyọ̀dọ́nà ọ̀lẹ́yìká anáhùn mabẹ́rùsọ́n lèyọ́mìnà ọ̀gẹ́yìn yàwó ma yẹ kó mu nàásù lè rọ́bìlà àlẹ́mí tí wọ́n gbàgbé kọ́nà ọ̀bọ̀ bí ọ̀dìdì lọ́jọ́ ńlá ni ọjọ́ tí gbogbo èèyàn dìde níwájú ọba gbogbo àgbà ńlá ayé gbèsè kìí ti tọ́jà nǹkan burúkú ní gbèsè atẹ́ni ní gbèsè afàbùkù kání ní gbèsè àwọn onílà burúkú ní gbèsè kìí ṣe ti gbogbo onílàkà yìí tó lè rọ́ọ̀lù àyàfi làkà rẹ̀ tó bá kú díẹ̀ káàtó ní ọmọ akọ̀tún jẹ́ gbèsè ní ọmọ kò sì jẹ́ gbèsè ní ọmọ àforí rọ́gbèsè ní ọmọ afẹsẹ̀ fà á. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ẹ̀dá nínú alukurani alápàlẹ nítorí gbèsè bó ti ṣe burú tó lọ́nà òfin sọ sùúrù ló fi sáyà kankalẹ̀ ayà yẹn à ń pè ní ayà tó tẹ̀lé ayà tó sọ nípa gbèsè ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ayà tó sọ kalẹ̀ yìí ọlọ́run ayà tó gùn jù nínú gbogbo alukurani kò sí ayà tó gùn tó ibẹ̀ ọlọ́run bá ti sàlàyé àwọn òfin lọ́lọ́kan àjọ̀kan eléyìí tọrọ mọ́ gbèsè eléyìí tó ṣe pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ipe ká mọ̀ nípa àwọn òfin yìí láti máa sọ dáadáa nítorí kálíbà àrọ́nà lọ lẹ́yìn ìgbà tá a bá fi lé ayé sílẹ̀ kálíbà àrọ́nà gbé kó tó di pa kó nílé ayé ń bì ọlọ́ni yá ayé ọlẹ́dẹ́ náà àmà ìdá àtẹ̀dá yẹn tó ń bi dẹ́yìn ìlà ajẹ́lẹ̀ musamman fàkítọ́bù ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ olùgbàgbọ́ òdodo tó bá gbọ́ wípé àṣẹ lọ́lọ́run ọba fi pa òun yóò pàṣẹ ọlọ́run ọba má tó bá sì gbọ́ wípé kíkọ̀ lọ́lọ́run ọba ń kọ́ nǹkan kan fún un yóò jìnà sí tọ́lọ́run ọba kọ̀ fún un ẹni tí ò ní gbàgbọ́ òdodo wọ́n máa fi ti pàlà ọ̀rọ̀ ọlọ́ọ̀ni wọn ò ní tẹ̀lé nítorí ní kò ń ṣe ṣe ètò ní kò ń jìnà sí yàrá rẹ wò tó lè gbàgbọ́ òdodo ni wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé gbogbo ntọ́lọ̀ ní ṣe ọ̀ máa ṣe gbogbo tó ní pàtì ló jìnnà ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀ra rẹ jẹ lásán ni iná jíjẹ lásán ni ló kọ gbàgbọ́ òdodo tí wọ́n ń gbé ká bí a bá jẹ́ olùgbàgbọ́ òdodo ibi tá a ti mọ̀ fún onígbàgbọ́ òdodo òun náà ní kọjá yìí pé é ń tẹ̀lé tọ́lọ́ é sì jìnnà sí tọ́lọ́ wọn bá bá ní kọ́mọ̀sì. yā ayyuhalladhīna ọlọ́run la kàn olùgbàgbọ́ òdodo idhā tadāyantum bidaynin ilā ajalin musamman faktubūh tẹ́ bá fi lè jẹ gbèsè kan títí di ìgbà kan tẹ́ ẹjọ́ dá fúnra yín láàrin ẹ̀yìn ẹ̀yà àtẹnitọ́ yá yín òfin alákọ̀ọ́kọ́ nù wípé a gbọ́dọ̀ jẹyàn lówó a gbọ́dọ̀ yá nǹkan lọ́jọ́ èèyàn láì jẹ́ pa dágbà sígbà tá a san a gbọ́dọ̀ dágbà sígbà tá a san a gbọ́dọ̀ jẹ́ gbèsè tí wọ́n wá sísí lẹ̀ ìgbà lọ́dọ̀ títí ìgbà tó lọ́n bá ní kó lè sán náà ni àfi tó bá fẹ́ gùn mí títí ìgbà tó lọ́n bá ní kó lè sán tó bá lè sán àjẹpẹ́ mo tí ọba bẹ ẹ má tẹ gbèsè tí wọn tí wọn là máa yọ lówó yìí títí di oṣù kan ọ̀sẹ̀ kan ìjọ mẹ́ta ọdún kan ọdún mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkókò wà alakọkọ nù òfin kejì láàrin ẹni tó yá ni àti ẹni tó yá lọ́dọ̀ rẹ̀ ẹ kọ̀ sílẹ̀ eléyìí kọ̀ yọ bàbá àtọmọ sílẹ̀ kọ̀ yọ ẹgbẹ́ àtàbúrò sílẹ̀ kọ̀ yọ ọkọ àtìyàwó sílẹ̀ kọ̀ yọ mẹ̀lẹ́bí sí mẹ̀lẹ́bí sílẹ̀ kọ̀ yọ alábàgbé sí alábàgbé sílẹ̀ kọ̀ yọ ará àtàtàrà àtà sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá ti yáwó lọ́rẹ̀ nìkejì ọlọ́run kẹ́ kọ̀ sílẹ̀ nítorí pé tó fi ìdùnnú àtàwọn tó fi gbà á òun náà ní tó tà kíkọ́ rí lọ́la tó sọ pé ó wò mọ́yá lọ́dọ̀ rẹ̀ lọ́pàá wọn ní ìrìn wa mo ra ọkọ sí. ọlọ́run wa ní kẹ́kọ́ lẹ̀ torí pé ìwé kì í parọ́ ìwé kì í parọ́ ọlọ́run ní kẹ́kọ́ sílẹ̀ ògbéyàwó máa fi hàn ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tí ò fi màá ṣeré torí pé àwọn èèyàn máa kọ àwọn èèyàn máa kà àfi tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ìsìláàmù kọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ máa kọ́ mà dákùngbẹ́nu sọ̀n àwọn mùsùlùmí gangan gangan ló mójútó mà torí ẹ̀ lọ́sẹ̀ ń pe àlùmọ̀ ìsìláàmù ni ẹ̀yìn mọ́tò kẹ́kọ̀ọ́ àlùmọ̀ kà á torí àkọ́kọ́ tó lọ kọ́kọ́ sọ̀kalẹ̀ fúnàbí Muhammad sallallahu alayhi wa sallam oníkọ́ máa kà á anábì wájà sallallahu alayhi wa sallam nígbà tó má wọn kan Islam anábì lóhun tún àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú pàwọn yóò rárá wọn padà gbogbo ẹni tó bá máa kọ́ tó máa kà nínú wa èèyàn máa kọ́ ọmọ mẹ́wàá nínú àwọn ọmọ mùsùlùmí tó wà ní Madina yóò kọ́ máa kọ́ yóò kọ́ máa kà eléyìí ò ní rárá ẹni padà fún ọ parí lọ tó bá ti kọ́ ọmọ mẹ́wàá ní máa ọ ń Islam ẹ̀sìn tó mójútó ẹ̀kọ́ ni táwọn ọmọ wa wà lónìí a tájọ́ lóso táà ní makaka èyí kí àmà àmàkọ àmàkà àmàkíkọ àmàkíkà èyí ìwé àmàkọ àmàkà ara rẹ ló jọ òrẹ́ n'i fi jọ nínú ìpè islam tiwa ọ̀sọ̀ ìkékè wá mà ọba àfẹkọsẹ ọba àfẹkọsẹ wọ ọba àfẹkọsẹ àtàtà ni kò tún tó ṣe ayé ká òye máa pọ̀ lórí wọn nígbà wọn tó ní mà ti ń ṣe káràkátà kò lè dàbí ẹni tí ò ní mà ti ń ṣe káràkátà ẹni tó ní mà ti ń dáko kò lè dàbí ẹni tí ń dáko tí ò ní mà ẹni tó ní mà tó ṣe é pé ó ń ṣiṣẹ́ ọwọ́ kò lè dàbí ẹni tí ò ní mà tó náà ń ṣiṣẹ́ ọwọ́ torí ẹ Islam ọkọ wa pé ká kọ́ mà èyí sì ń ṣàgbàjú kọ́ mà lọ kò sí bó ṣe lè dàgbà tó tó ìwọlé ọkọ̀ láì kéwì lọ fẹ́ kọ́ ọ́ máa kọ́ ni títí tó fi wọ sàárè tó bá dé pé màá kọ́ màá kà tàwọn òwe náà ni àyè òdìbò nítorí pé màá kà láti kékeré àyè wá gbọ́n àìmákọ àìmákànù ó ti wà níbi tí wọn náà ti máa kọ́ bó o sì lè kọ́ bó o sì lè kà pátákà rẹ yọ padà jọra àwọn ọjọ́ kan insha allah torí islam sọ pé kẹ́kọ́ lẹ̀ òfin mi ọlọ́ni wal yaktub bainakum katibun bil ẹni yóò bá kọ gbèsè yẹn sílẹ̀ ìbẹ̀rù ọlọ́nzọ́wọ́ rẹ̀ kọ́kọ́ lẹ̀ pẹ̀lú ìṣèdọ́gba ọgbọ́dọ̀ fòdókun ọgbọ́dọ̀ jódòkó ń bẹ̀. mọ́kọ́ ní wíníwíní tí ò ní ṣe tàbẹ́ nìkan àbí ọgbà ọkọ́ ọgbà gàdàgàdàgà lọ́nà tó fi jẹ́ pé gbogbo oníkálukú ni ó lè bá nítorí pé kú ń bẹ ìwọ́gbẹ́ ọgbà ọkọ́ yẹn ti kú. ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀mẹ́tàbùs ẹni tó wọ́n one million tábà ti dín òjò kan kù ń bẹ̀ ti di hundred thousand one million ìṣẹ́gbẹ́ hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kìí ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tó agbọ́dọ̀ bẹ̀rù ọ lọ ó ti gbọ́dọ̀ fojú kan kún ọgbà fodo kan kún torí tó bá ti fodo kan kún ó ti di ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá ó ti ka tí ọ̀jẹ̀ ń gbèsè mọ́ lọ́rùn nu ọmọ wa tún wò san. ọlọ́run ní kẹ́ kọ́ ọ lẹ̀ á ìsìláàmù ti da púpọ̀ jù sábà kọ́ ọ lẹ̀ ẹni tó bá wọn kọ́ ọkà sí wa létí ẹni tó já tó yáyàn lówó gbọ́ bá ṣe ka ẹni tó yáwó náà gbọ́ bá ṣe ka èkéni kejì wọn náà tún kà fúnra rẹ̀ àríkò sáfikún kò sádínkù kò yàtọ̀ sípa tí wọ́n akọ́ọ̀lẹ̀ akọ́ọ̀lẹ̀ ní nọ́mbà àti wọ́n akọ́ọ̀lẹ̀ lọ́rọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún náírà lọ́yà akọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ léde Yorùbá wa náà léde English léde gbogbo ẹ bá gbọ́ ẹkọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàbòsí ẹ má fi kún ẹ má fi kún bẹ́ẹ̀ wala ya'ba katibun an yaktuba kama 'allamahu Allah akọ̀wé tó akọ́ọ̀lẹ̀ bọ́lá ti ṣe fìmọ̀ yẹn mọ́ ní kọ́kọ́ọ̀lẹ̀ o má dínkù o má fi kún o bọ́lá ti tètè mọ́ ọ́ nìkan kọ́lẹ̀ fẹlẹ̀ yẹ tó kọ́yà kọ́lẹ̀ dáadáa kọ́lẹ̀ kò yí yékéyéké wọ́n yọ mílíọ̀nù alẹ́ yẹ ọ́ ìwọ́ tó jẹ gbèsè ìwọ́ lọ́ọ́ pàpè kọ́ńtọ́ dẹ́ gbèsè kìí ṣẹni tó yáyàn lówó ní ọ́ pàpè kọ́fẹ́ tí ó kọ́ ẹni tó jẹ gbèsè òun lọ́lọ́ọ̀ ní kọ́ pàpè kọ́ ìwọ́ tó jẹ gbèsè ìwọ ọlọ́pàá pè kọ́ ọjọ́ jẹ́ńgbèsè èmi lágbájá ọmọ lágbájá lónìí ti ṣe ọjọ́ báyìí nínú oṣù ìsìláàmù báyìí tó ṣe déédéé pẹ̀lú ọjọ́ báyìí nínú oṣù míì táwọn èèyàn ń lo kàlẹ́ndà rẹ̀ náà mo yá iye báyìí lọ́dọ̀ lágbájá lórí wípé tó bá ti gbà báyìí màá sanwó rẹ̀ padà fún ìwọ ló pàpè kan torí pé ẹni tí wọ́n yá àti sọ pé mo yá kò yẹ kọ lẹ́nu àfi tó ọba jólè kọ́ wá jẹ́ pé nítorí yẹ owó ní ọmọ rẹ̀ ọmọ sọ pé ni kúkú wí kankan nítorí tó wù ọmọ àpàpẹ̀kọ́ rẹ̀ fún wa torí pé ọmọ èèyàn máa jiyàn ìwọ lọ́pàá ọkọ èmi lágbájá ọmọ lágbájá èmi mo lọ́dọ̀ lágbájá iye báyìí mo sì yá lọ́jọ́ báyìí ìwà tó ń yáwó ìwà tó ń jẹ gbèsè báyà Allah bẹ̀rù ọlọ́ bẹ̀rù ọlọ́ nítorí pé ìdí tọ́lọ̀ ti sọ pé ìwọ ọlọ́pàá kọ́ ni nítorí pé ẹni tó yáwó òun ọ̀fẹ́ dàbí ọgbọ́n tí ó fi fẹ́ dẹ́kun nítorí kí mílíọ̀nù kan kó lè bá a di ọgọ́rùn-ún ẹgbẹ̀rún tó ọlọ́run ní kọ́ bẹ́ẹ̀ wọ́n wọ́n ayé kọ́sìmínú ṣe á kọ́ gbọ́dọ̀ sí nǹkan kan ẹ̀ iye tó yá ọ iná ló wí tí nǹkan kan gbọdọ̀ dínkù nínú rẹ̀ ọlọ́wọ́ á ó ṣeéṣe sẹ́ni tó yá ọgbọ́ tó pònú àbíkọ́ sẹ́ni tó pọ̀lọ́ rẹ̀ lẹ àbíkọ́ tó ṣe é pé kò ní mà kò ní mà tó fi sọ rí pé nǹkan tí mo yá ni bí ó ní alámòjútó tí ọba wì nǹkan lẹ́dí alẹ́ أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل تاني صيّر باتكم تجمع داندين دي أو ضعيفة أبني طلع للعقاي أو لا يستطيع أن يمله أبوه اللي دقق فبني كلاك فليملل وليه بالعدل كان تبلا مجتورة فقط قاء إنتي أنتين تمجتور للوري تجمع láì jẹ́ pọ́tà òsì iye sẹ́ni tí ń ṣe àmójútó lé lórí gbẹ́ngbèsè oníkówí ọgbọ́dọ̀ dín kankan kù ń bẹ́ẹ̀ bó ti torí gángan oníkọ́sọ. ẹ̀yìn tàbá tí wọ́n á kọ́ tán kò tó o nítorí pé ìwé tí wọ́n kọ́ lẹ̀ ó ṣe é ṣe kí ìwé ọ̀sọ̀nù ìwé tí wọ́n kọ́ lẹ̀ ó ṣe é ṣe kékùtì ọjẹ́ ìwé tí wọ́n kọ́ lẹ̀ ó ṣe é ṣe kíkan mú ìwé tí wọ́n kọ́ lẹ̀ ó ṣeé ṣe kí tàdá kó mi ọkàn sí kọ́ dàpọ̀ ká má máa tún ọkọ má ọlọ́run ẹlẹ́dàá wa ní kò tó wọ́n ti ṣe ọlọ́run ni ẹ wá pe àwọn ẹlẹ́rìí méjì sí nínú àwọn ọkùnrin ẹ jẹ́ káwọn ẹlẹ́rìí méjì nínú àwọn ọkùnrin yín kí wọ́n jẹ́rìí sí kí wọ́n jẹ́rìí sí ẹ̀kọ́ sílẹ̀ ẹ jẹ́ wọ́n jẹ́rìí owó náà sì jẹ iye báyìí lọ́jọ́ òní tí sọjọ́ báyìí pé wọ́n san padà nípa ọ̀gá dìgbà báyìí àwọn èèyàn méjì nínú àwọn ọkùnrin wa àwọn náà ni wọ́n jẹ́rìí sí ọkùnrin méjì àwọn ni wọ́n máa jẹ́rìí tọ́rọ̀ bá di ọ̀rọ̀ owó àbí ntọ́jẹmọ́wó tọkùnrin méjì bá ti jẹ́rìí sí òtítọ́ eléyìí túmọ̀ sí wípé ẹnì kan ò tó rárá bẹ́ẹ̀ sì ni obìnrin obìnrin ọba àpé méjì wọn ò tó láti jẹ́rìí káwá gba ẹ̀rí wọn wọlé pé wọ́n ti jẹ́rìí sí pé ẹni báyìí jẹ́ báyìí lówó rárá wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkùnrin méjì. ọkùnrin méjèèjì yẹn wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró dọ́gba wọ́n gbọ́dọ̀ rẹ́ pòkè àbẹ́ni tí wàá pòkè tó ti hàn lára rẹ̀ wọ́n má jẹ́ ẹni tí ò dúró dé nínú ẹ̀sìn wọ́n má jẹ́ oníṣègeṣège nínú ẹ̀sìn alágàbàǹgẹ̀gẹ̀ nínú ẹni tó jẹ́ kò kéè ó súnmọ́ kọjá kó sojú àwọn náà mà ṣe àmọ́ ń gbàgbọ́ àfẹ́rẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ owó tí lágbájá yá lọ́dọ̀ lágbájá ń jọba yìí tẹ́yìn náà wá ń bẹ̀ tẹ́ jẹ́rìí sí àfẹ́sẹ̀ wá sọ ń tẹ́ mà bó ti yáwó yẹn lónìí wọ́n lè sọ páwọn akọ. èèyàn máa jọ yàn ní méjì méjì lọ́lọ́run dá wa gbé lọ́lọ́run tí wàá da yín méjì méjì irọ́ lásán yóò bá lẹ́wọ̀. àkàrà ọmọkùnrin wa ó lè sọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni òun àti torí rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró dọ́gba. ọlọ́ni fẹ́ ilé ń yẹkú náà rọ́jò lẹ́yìn ìfẹ́ rọ́jò lọ́n wọ́n mú ọ̀tá ni mẹ́tẹ́rù bọ́ọ̀ náà mìíràn ṣùhádà. bẹ́ẹ̀ bá wọn ọkùnrin méjì mú wa tó lè dẹ́rì sí ibi tẹ́sí yàwó wọn wà mẹ́ẹ̀. yẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ yàwó lẹ́sẹ̀ wọn nítorí pé èèyàn máa fẹ́ ká èmi àwọn tẹ́jọ́ yára yín o ìlànà ìlẹ́sẹ̀ wọn o. ẹ ti kó sojú wọn. ọlọ́run tẹ̀sán wọn lẹ́ni méjì pé wa kó sojú wọn káwọn àti obìnrin méjì obìnrin méjì àwọn ilé òdìpọ̀ ọkùnrin kan ń tẹ ọkùnrin méjì mú wa àbọ̀kùnrin kan obìnrin méjì bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin ti gbọ́dọ̀ jẹ́ méjì dípò ọkùnrin ayọ̀kan ọlọ́ni ẹ̀ńtàgbélé ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra nítorí pé ọ̀kan náà méjèèjì lè gbàgbé kẹ́nìkejì ó lè bá ara létí ìgbàgbé kí máa di àwọn obìnrin ọpọ ju etí máa ń sàwọn lọ sábà sì ní pé ntọ́lọ́ ni kò máa ara wọn kọ̀kadàrà kírun rẹ̀ ọmọ sàwọn ọkùnrin nínú ara wọn ó náà lọrọ à ń ṣe nǹkan oṣù ẹ̀rí pọ́kùnrin kì í ṣe nǹkan oṣù obìnrin máa ń nǹkan oṣù nǹkan oṣù ṣíṣe ó máa ń da sísítẹ́ẹ̀mù ọ̀pọ̀lọpọ̀ obìnrin rú ìgbàgbé máa ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lásìkò ìgbà tí máa ń sin nǹkan oṣù lọ́wọ́ tọkọ rẹ̀ bá ti sùúrù fún wọ́n lè rí lè fi ara wọn lórí ọ̀rọ̀ tó tọrọ torí pé ń sin nǹkan oṣù wọ́n lè lẹ́sẹ̀ àwọn wani ìdí tá a fi ní kóbìnrin méje òdìpọ ọkùnrin kan náà ní kánìkan lè gbàgbé kẹ́nìkejì ọ̀ràn létí tàbí ọmọ mi ọmọ kọ yáwó lọ́dọ̀ ara ẹ gbàgbé ńjọ́ yẹn jọta fi sọ̀rọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe gúgúrú nítòsí ọ̀dọ̀ wa ah, ìjọba ni mọ̀rántínìsì tó obìnrin báwọn ṣe rí nìyẹn torí ẹjọ́ obìnrin kan wọ́n bínú tí ń tanra rẹ̀ jẹ ike wọ́n dín okùn àwọn wọ́n gẹ́rọ àwọ̀ àwọn wọ́n jódodo àwọn nígboro ayé wọ́n tanra rẹ̀ jẹ tí obìnrin wa dàbí ọkùnrin ọgbọ́n tọ́lọ́wọ́n bá sọ ni wọlé iṣẹ́ zakaru kẹlẹ́ọ̀nsà ọkùnrin ọ̀dàbí obìnrin eléyìí kò sí apá lórí ẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ tí obìnrin jáde tó ti rẹ̀ wọ́n ti pè kí ló dé ó ní kíní kan da lérú kíní da lérú ayé ọjọ́ tí tó ti gbà kó ń wáyé rí wọ́n yọ pé bàbá bá rẹ̀ bàbá bá rẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ sànú wa kíní kan da kọ́ àbá obìnrin mi náà láyà o àmọ́ jẹ́nẹ́rálì wọn wọ́n dàbí ọkùnrin àbá obìnrin mi náà àmọ́ jẹ́nẹ́rálì wọn ìbí ọkùnrin torí di ẹnìkan wá sí tó fẹ́ sórí rẹ tí wọ́n máa takò ọlọ́run wípé ọkùnrin kan obìnrin kan ni ọkùnrin kan obìnrin kan ni lọ́dọ̀ ta ni ṣé ọ̀rọ̀ àgọ́ la ń sọ àbófin ọlọ. ọlọ́run bá ní ẹnìtàbílẹ̀ ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra. nínú àmìta níbi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn làwọn ò rí láyé tẹ́lẹ̀kù ẹ̀sìn rẹ̀ ó dínkù síta ọkùnrin làákàyè rẹ̀ ó dínkù síta ọkùnrin tí ìṣètò máa sábà rọkùnrin borí bí àwọn obìnrin yẹn ni pé àwọn obìnrin ẹ̀sìn wọn dínkù sí tọkùnrin làákàyè wọn dínkù sí tọkùnrin àwọn obìnrin bá parí ká níwájú ànábì sallallahu alaihi wasallam ká ẹlẹ́sìn wọn dínkù ẹ̀mí ẹ̀sìn wọn ẹ̀mí ẹ̀sìn wọn dínkù ẹ̀mí ẹ̀sìn wọn. ànábì ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á bí ibi tẹ́sìn yẹn ti dínkù olóyìn pé tẹ́ǹbà ń ṣe nǹkan oṣù tẹ́ǹbà ń ṣe sọ́láàtì ọba dákẹ́ tẹ́ǹbà ń ṣe nǹkan oṣù tẹ́ǹbà ń ṣe sùyàmù Ramadan kálukú bá dákẹ́ wọn níbi tẹ́sán yìí ti dínkù eléyìí wọn àtúmọ̀ sí kọ́ yarí pé ìbá àmọ́ ṣe nǹkan oṣù èmi ò ṣe sọ láti ìbá àmọ́ ṣe nǹkan oṣù ń ṣe sùyàm ọlọ́mọdé asorí ibú. wọn ní làbẹ́ àwọn gbọ́ bẹ́ẹ̀ lọ́dún ìsìtọ́ ọkùnrin alẹ́bí ní bẹ́ẹ̀ làbí ni ṣebí ọlọ́run bá ṣe lófin ìpẹ́ ńgbà tí a ẹni lówó ọkùnrin méjì kọjá rì àìrọ́ méjì ajẹ́kọ̀ọ́kùnrin kan kọ́ ẹ̀rí obìnrin kan ìdájì ẹ̀rí ọkùnrin ni ẹ̀gbọ́n ti kù láàká ẹ̀. ìgbà tó yẹ kó sàlàyé ìdí tá a fi ní kóbìnrin méjì ojú ọkùnrin kan àǹtàgbọ́nlẹ̀ ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra tọrọ kan ni wọ́n gbàgbé kóbìnrin kejì ó lè bá ara létí. eléyìí jẹ́ máa ọlọ́run ọba ní gbogbo àbówó gangan fúnra rẹ̀ a máa gbà kóbìnrin náà wá jẹ́ lẹ́rìí tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹjọ́ obìnrin náà lè wá jẹ́ lẹ́rìí ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ wọn pààyàn wọn ò pààyàn àbọ̀rọ̀ kó wọn ṣe zìnà wọn à ṣe zìnà wọn yé gba ẹ̀rí obìnrin wọlé o wọn yé gba ẹ̀rí obìnrin wọlé nítorí pé ibi tó ti pààyàn obìnrin lè má láyà dúró láti má bá ṣe pátán bóò ló ṣe pa bíbí òun ni ò ṣe pa ọwọ́ gbọ́kàn gbádùn òkè tó bìnrin bá rí ó lé kò sì ti pa. tó torí bóbìnrin ṣe rí nù tiwọn bẹ́ẹ̀ náà ni tó máa sọ̀rọ̀ kó ṣe zìnà wọn ṣe zìnà ọ̀rọ̀ gbọ́dọ̀ palẹ̀ pé obìnrin ọ̀sọ̀ pé kí ló ti sẹ́kù obìnrin ọmọ ti ra mú ná ọkùnrin ọ̀sọ̀ pé kò tí ì ra mú nítorí pé báwo ni ẹ ń wá. ṣẹ̀rí obìnrin léèrè ó ní à àyùkọ́ apalẹ̀ kú lónìí wọ́n sì mú kọ́sìnì wọ́n pàdé ẹnì kan ò ní síbẹ̀ lẹ́nu lé má kí ni àtúntò ẹ̀ pọ́ sẹ́kù mẹ́wàá sẹ́kù. báwọn ọkùnrin ṣe máa ronú nù tọ́ ọkùnrin náà rárá ọmọ orí pa di mara wọn pa àwọn ti di mara wọn àti ma ńgbà tá ìsọmọdé keke àìmọye dídì mara wọn tí ò di nǹkankan. ọkùnrin náà sọ pé òun rí abẹ́ ọkùnrin yìí nínú abẹ́ obìnrin gẹ́gẹ́ bí pàpà tìró nínú ilé tìró. wọ́n sọ̀rọ̀ nítorí kó tó jẹ gbọgọrùn tó bá sì níyàwó rí tóbi fi jẹ gbọgọrùn ọba rí àwọn méjèèjì pamọ́ kan. tí ó sì fi sọ́lọ́wọ́ tí ó fi kú tó bá jẹ́ abilékọ ọlọ́kùnrin abilóbìnrin. àmọ́ gbogbo àmọ́ wọn tilẹ̀kùn wọn fa kọ́tìnì wọn aláǹkénu yàrá bàbá àmọ́dún ẹni tó bá lù ú máa kéènì. so nítorí di eléyìí báyìí ṣẹ̀rí àfẹ́ máa pàápàá tó fẹ́ ọkùnrin ló lè dé tí ó sọ pé bẹ́ẹ̀ la rí wọn. torí ẹ̀ tí ọba jẹ mọ́ owó tí ó sì ní í ṣe pẹ̀lú nǹkan tó ní í fún yìí sábà gbẹ̀rí àwọn obìnrin rárá nítorí ti pẹ̀lú obìnrin obìnrin náà lánìí bí tẹ́tẹ́ àwọn kan nìkú tàbí wọ́n pé àwọn wọn pariwo wọ́n ní àwọn òun òun kàgbákò torí pé ẹni tó ń fẹ́ àǹtí òun ló ń fẹ́ àǹtí báwo ó lè sọ wò wọ́n ni wọ́n àǹtí ni wọ́n lẹ́yìn olókòwò bàbá yìí adájọ́ wa sọ pé kò sí wàhálà ń gbọ́ wọ́n lè ṣe wọ́n á tọ́lọ̀ bá gbà pé kéèyàn bóbìnrin mẹ́wàá lò gan lọ́jọ́ yìí lónìí nìkan wọ́n bá wọn lò àá dínkù ìyàwó mẹ́rin péré náà ni ẹyọ kan lọ́sọ kó ìbò ń lò yìí ọwọ́ sọ yìí pé ọ̀dà kò burú òun sì bá lò ìtadájọ́ wa sí wọ́n wá ara àwọn obìnrin wọ́n ní kí wọ́n lọ da nǹkan kan sínú abẹ́ obìnrin yìí bẹ́ẹ̀ abẹ́ aró àbí nǹkan kan tó ní kọ́lọ̀ kọ́wọ́ ànábì obìnrin wọn ò ní jẹ́ kọ́kùnrin ọmọ o wọn á ní kí obìnrin yẹn tó bá ti bá lò tán wọn á ní kọ́kùnrin yẹn kọ́ yọjú sáwọn ọkùnrin wọn á wọ abẹ́ rẹ̀ wọn ọba ara ló ń bẹ̀ tọ́ba lò àbí ọba lò kọ́ba lò àbó kúrọ́ ni ọ. wọn á sọ pé ẹ dákun ẹ láàyè ẹ fún mi lásìkò torí pé àsìkò ọyẹ tá a wà yìí ara gbé pépé wọ́n bá dáàtì kò jò ó náà gbà wọ́n bá ní kò burú òjò náà fẹ́ẹ́ dé fún ọ̀yàwó ẹ̀ ṣe sùúrù gbà tó jò dé wọ́n wá máa rán àwọn obìnrin ike kó ọlọ́ máa fi nǹkan kan sí obìnrin yẹn lábẹ́ ilé ìṣẹ́yẹ kò kò lè ṣeéṣe kọ́kọ́ bá lò láì jẹ́ pé nǹkan yẹn yí lábẹ́ láti wá lọ rí bá lò ó nìkan sá wa bẹ̀rẹ̀ sàwọn obìnrin nínú wọn máa lò ìgbà míì wọn lè fi nǹkan yí ọkùnrin náà lábẹ́ tẹsí tó bá bá ìyàwó yẹn náà lò ó lè dẹ́kun ní parọ́ tó bá bá lò wọn rí kọ́nà yẹn náà nínú abẹ́ rẹ̀ náà ajẹ́pẹ́ wọn ni wọn náà ń pa mùnáfìkà ni ọ. táwọn obìnrin ló lè ṣerú àwọn ìjẹ́rìí bá ní nǹkan tó yẹ pọ́kùnrin kì í rí àfọbìnrin nìkan. akramakumullah ọlọ́run ní ọkùnrin kan ńlá rí ajẹ́pẹ́ àfọbìnrin méjì kù kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ àfojúrí náà àwọn obìnrin àsọpọ̀ àwọn náà gbọ́n àsọpọ̀ wọn ní làákàyè bó tilẹ̀ jẹ́ pé làákàyè wọn wọn ló dín títà àwọn ọkùnrin lásán ni ajẹ́pọ̀ ọkùnrin kan obìnrin méjì ọkùnrin kan obìnrin méjì ọlọ́ni wọn lẹ́yà bẹ́sọ̀hẹ́dẹ́ òyìnbá máa dọ̀rọ̀ ẹ̀yà ẹ̀rì tí wọ́n bá pè pé wọ́n á jẹ́rìí sí lágbájá fẹ́ yá lágbájá lówó àwọn fẹ́ kó dojú yín ẹ̀ gbọ́dọ̀ kọ́ ẹ̀ gbọ́dọ̀ kọ́ láti dáhùn ẹ̀ lọ́ọ̀rẹ̀ ẹ̀ lọ́ọ́ jẹ́rìí sí. ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ọlọ́ni ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má jẹ́ oṣù yín o àti ọ̀lẹ̀ ẹ má jẹ́ oṣù yín kọ̀ bá jọ̀wọ́ kékeré ni wọ́n fẹ́ yá àbówó tọ́pọ̀ ẹ má jẹ́ kíkọ́ rẹ̀ oṣù yín ẹ̀kọ́ dalikum aqsatu inda Allah eléyìí ni ìdẹ́dọ́gba lọ́dọ̀ Allah wa aqwamu lish-shahada òun náà sì ni ẹni tí ó mú kí ẹ̀rí tá a fẹ́ jẹ́ kó dúró dọ́gba pín wà á dùn náà allah tọ̀rọ̀tàbù onílẹ̀sìn ni tó kéré jù tó ràn wá lọ́wọ́ láti má ṣe iyèméjì pé lágbájá yáwó lọ́dọ̀ lágbájá lágbájá yáwó kò tí ì san. إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها ọlọ́ni tó bá pé káàkátà ni o à ń rajà à ń tajà à ń tajà à ń rajà ọlọ́ni eléyìí ẹ lẹ́sẹ̀ kankan tẹ́ ẹ bá kọ́ lẹ̀ ọjà tẹ́ ń ra ọjà tẹ́ ń tà tẹ́ ẹ̀ bá kọ́lẹ̀ tẹ́ ẹ̀ pẹ́lẹ́ sí eléyìí lọ. wa ashhadu idha tabaya'tum ọlọ́run ẹlẹ́dàá wọn á kò sí tó burú bá ra nǹkan kan nǹkan kan ara yín rí ẹ má ní tí gbèsè ẹ ọba fáwé ń ya sì nísìrí pé mo lé ọlẹ́ yìí tẹ́lọ̀ sẹ́ni ó ń gbèsè lè lọ sọ fún bẹ́ẹ̀ ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ ní lára bákan náà àwọn ẹlẹ́rìí ẹ gbọ́dọ̀ ní wọn lára pé níjẹ́ wọn bá pè yín wípé ṣé mo jẹ lágbádá sọ pé sí o tẹ́ ẹ bá lọ sọ pé sí i ní fojú wọn rí dán o. wa in taf'alu fa innahu fusuqun bikum tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ fara ní ẹni fara o ẹ̀páyà Allah wa yu'allimukumullah tẹ́ǹbà ti ń páyà rẹ̀ ọmọ fi màmá yín wallahu bi kulli shay'in alim Allahu rabbil alamin olùmọ̀ọ́ni nípa gbogbo nǹkan. lábẹ́lẹ́ ayà tó tẹ̀lé ọlọ́run sọ̀rọ̀ nípa pé tara yáwó káfí nǹkan dógò káfí nǹkan dógò ẹni tó yára lè bá a balẹ̀ kówó wọn sọnù àti kówó yá padà wọ́n fẹ́ yá ten million lọ́dún kò sí wàhálà èmi náà nílé tọwọ́ ti twelve million kí n gbé kalẹ̀ kí gba owó níjọ́ tí n bá rówó san kò sí wàhálà ilé yẹn ni wọ́n tà iye tọ́lọ̀ ń bá ní kí wọ́n tà wọ́n mú owó tí wọ́n ń bẹ̀ owó mi tó bá sẹ́kù wọn kò chẹ́ǹjì fún mi torí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni Islam ṣe gbà títẹ̀ bá rajà náà tẹ̀ rà níra gbèsè ike sanwó rẹ̀ ń gbọ̀ báyá ṣẹ̀rí àní ẹ̀fìn kankan dógò collateral yà wà eléyìí tó ṣe pé ńlẹ́ni tí ọyẹ ayé lówó gbà sọ́dọ̀ tẹ́ ẹ̀ bá ti rówó sáńkọ́ òní wọ́n tà ibẹ̀ ni wọ́n ti mọ́wó tiwọn wọ́n kò tẹ́ǹtì tó bá kù fún yín. irú rẹ̀ náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé kanabi wo tó kú ra oúnjẹ láwìn oúnjẹ tí jẹ lè sallallahu alayhi wa sallam ó tún ọ̀rà láwìn ló lẹ́ńtì ẹ̀sẹ̀ mùsùlùmí yahudi ìgbàdá rẹ̀ bí wọ́n fẹ́ ra oúnjẹ láwìn aṣọ ogun rẹ ńlọ́wọ́ gbé kalẹ̀ ló fi ṣe nǹkan kó lè bá àrọ́njẹ rà láwìn. ànábì òróró san sallallahu alayhi wa sallam títí tó fi kú gbàdá rẹ̀ kú ìlànà àwọn sàhábà wa lọ sanwó yẹn wọ́n gba ẹ̀wù wọn ànábì sallallahu alayhi padà. bó wàá ní wọn náà bajaj láwìn sanwó bóyá ni tí í jẹwó tí í sanwó níwọ àbẹ́ni tí í jẹwó tí í jẹ lájẹgbé tí í sáìlù níwọ kò sí wàhálà àfẹ̀sùn kan tó o bá mọ̀ pé o fẹ́ rajà kan láwìn lọ́ọ́ mú nǹkan kan wá dúró. mẹ́ṣíìnì yẹn wọ́n lọ dé two hundred and fifty thousand kò sí wàhálà wọ́n náà fi nǹkan kan dúró. kíláàánú onítọ̀ fi dúró pọ̀bà sí ní nǹkan tó fi dúró ajẹ́pẹ́ máa ṣiṣẹ́ mi títí tọ́lọ́ wọn fi ṣe tó fi ní tó fi dúró. nítorí pé a ti mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ generally òun náà ní pé táwọn èèyàn bá gbarú nǹkan báwọn lẹ́bàá ti pé ẹ wá ẹ̀rí má ó dà wá sí láwùjọ ọkọ lè ti lo mẹsìnì lòkulò kọ́mẹ́tì ìsàn kankan nínú owó káwa káwa láwàásì Islam ọ̀farama Islam náà ti ti farama ipa ẹni tó ra mẹsìnì yẹn ìgbà tó ti ra torí kọ́ba àrà láwìn káwọn tó wá máa gbowó lọ́wọ́ rẹ̀ káti máa gbowó lọ́wọ́ two hundred and fifty thousand ìlọ́ra mẹ́ṣíìnì ó lọ́wọ́ san one hundred and eighty thousand ó kù seventy thousand tí ó fi sanwó tán káwọ́ tí wàá gba owó sanwó kátó wàá gbẹ́ngbà tí ò ti rówó san lọ́tẹ̀ yìí ẹgbẹ́ ọdún yìí lọ́wọ́ ẹ̀ ẹ sì lè gbà lọ́wọ́ rẹ̀ ó lè lẹ́yìn torí lábẹ́ òfin ọlọ́run ẹ sì tà fún ó ti di tiẹ̀ kọjá yín mẹ́ṣíìnì mà owó lókùtọ̀ jẹ yín ìdí inú tíṣẹ̀rí àfisọ yìí pé kórì nǹkan kan dógò lọ́nà tó ṣe pé tí ọba ti rówó yẹn san ní tó fi dógò làwọ́ ta tába ti ta amọ̀ wa láti kó chẹ́ńjì rẹ̀ fún. náà gbogbo ògbà yóò gba mẹ́ṣíìnì yẹn padà tó lè wọ́ọ̀tì owó tí mẹ́ṣíìnì jẹ́. èèyàn kọ́ àwọn mẹ́ṣíìnì nìsín lórí pé rẹ̀ two hundred and fifty thousand ó ti gbé lọ kọ̀jọ̀sẹ̀ méjì lọ gbogbo owó tó ti sẹ́ ní seven thousand. àwọn àdìgbélé yìí ṣe ń ṣe ségesège pọ̀ ẹ kan abẹ́rẹ́ mọ́ṣíìnì wọn rẹ̀ bí ìṣe wọn kí ọ̀bọ̀fin ṣẹ̀rí àmú ńgbà tí ba lẹ́yìn ọ̀sẹ̀ méjì ti di pé fẹ́ kò lè twenty thousand toro ti jamalẹ̀ o ti jamalẹ̀ òfò ọ̀kàmí òfò ọ̀kàmí tọ́ba rẹ̀ náà lẹ́yìn tó pé yín kò pé yín tán bá ti lè ra nǹkan lọ́dọ̀ yín ló kọ́ àmọ́ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ níjọ́ téèyàn bá ti ra bẹ́ẹ̀ ó di tiẹ̀ nǹkan tó kù tó jẹ wá ní ìsìn lówó ṣẹlẹ̀ àwọn sọ pé tá máa ń ṣe iye méjì àbá à ń ṣe iye méjì ibo ló jẹ wá ní ẹnikẹ́ni tó jẹ wá lọ́wọ́ kófin kankan dúró ná nítorí pé ẹni tí ń ṣèṣe mú mi ní gan lè dàyà ká tó wá pé ẹni tá àrá mi máa nì hẹ torí tó bá gba lọ tán alimani tó bá gba lọ tán ó lè má torí ẹ tó náà bá fi ìwé lẹ jẹ ní o lápèjúwe tó bá fi dúró ó fi ìwé lé jẹ ní o fi dúró eré ekile wọn má di tí wọ́n lù ń gbàdúró ní ọmọ sá eré kílẹ̀ wọn má di tí ní ọmọ sá ilé ti ṣe Islam ó ní àánú ìní ni lówó àánú ní ká yá ni ní o. lẹ̀kùn àánú yẹn tó ń tí bó léwu tó a gbọ́dọ̀ sọ́di ní tí wà ní láwùjọ wa ó yẹ ká lè máa yára wa ló yẹ ká lè máa fowó ara wa nígbà tá a bá rí ẹni tí ń ti yáwó àbí ń bẹ́ ń kó ẹni tí ń bùkátà kátàánú rẹ̀ ni ká máa hùwà dájú ni ká dájú sẹ́ni wa ọ̀fẹ́ sẹ́nìkan sànù rẹ̀ kó wọ́nà láti ìbátanijẹ́ wo ló tó kọ gbowó lọ́dọ̀ lówó kọ́ ọmọ san padà gẹ́gẹ́ bí islam ò tún ṣe gbà kí wọn náà yáyàn lówó kọ́ ọmọ abẹ́lọ́ nǹkan má rí san lẹ́yìn tó ti fi nǹkan kan dúró wọ́n mọ̀ abẹ́lọ́ nǹkan má rówó san ilé tó fi dúró wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé mọ́tò tó fi dúró wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé táwọn bàbá kà àwọn ìyá kà tí wọ́n yáyàn lówó tí wọ́n á lọ mú ìwé wọn wá ìwé ilé fámìlì ọ̀pọ̀ àìmọyelé fámìlì lọ́sọ̀nù bẹ́ẹ̀ ọ̀pọ̀ àìmọyelé àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́sọ̀nù bẹ́ẹ̀ nítorí pé ọ̀yáwó tí ò tó kan ọwọ́ àfilé dúró ẹni tó yọ lówó yóò tún máa lọ sàrùsí ọkọ márùn-ún san tọ́jú ọmọ ti ti pé kò ní ká ti fi ìṣẹ́jú kan kún yóò sọ pé gbàgbé ẹ̀ ilé ti di tòun láàmú náà fẹ́ kéèyàn ọ̀yá kà kẹ́ni tí ń yáni lówó kọ́ mẹ́jẹ ká kẹ́ni tó yáwó kó náà mẹ́jẹ ká kọ́ làwọn ọba ẹlẹ́dàá wa kọ́ làwà kọ́ gbà wá nínú wàkà. قضاء التعو جواتي أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون فإن الله عز وجل قائم بكل نفس بما كسبت ولا يظلم ربنا أحدا عباد الله يقول الله عز وجل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 قعدت الملائكة على أبواب المسجد wọ́n bá ti dijọ́ jùmọ̀à àwọn mẹlẹ́kà wọ́n máa ń jókòó láwọn ẹnu lẹ̀kùn àbáwọ̀ àwọn mọ́sálásí tó bá ti di ọjọ́ jùmọ̀à ṣáájú sọ̀láàtù jùmọ̀à àwọn mẹlẹ́kà máa jókòó láwọn àbáwọ̀ mọ́sálásí yaktubuna man jaa minan nas wọ́n máa kọ orúkọ àwọn ẹni tó wá sí mọ́sálásí nínú àwọn èèyàn ala qadri manazilihim ní òdiwọ̀n àgbéga tó bá oníkálukú lónìí wọn a máa korúkọ kálukú sílẹ̀ lódiwọ̀n arú àgbéga tó bá ọ lónìí farajulun torí náà á rí nínú àwọn ẹni tí màlẹ́kọ̀ kọ sílẹ̀ á rẹ̀ nìkan tó ṣe é pé qaddama jazura ràkúnmí lòun tẹ̀síwájú láti fi wá dáadáa lọ́dọ̀ Allah ràkúnmí ló ń san jama bakọrọ nínú wa ara ẹni tó ṣe pé màálù lòun fi wá rere lọ́dọ̀ Allah wa rajulun qaddama shatan ẹlòmíì àgùtàn lòun tẹ̀síwájú láti fi wá rere lọ́dọ̀ Allah wa rajulun qaddama dajajah ara ẹlòmíì tẹ́kẹ́ abudẹ lòun tẹ̀síwájú láti fi wá rere lọ́dọ̀ Allah. ورجل قدم عصفورا إنه أنا لهم يتوكي أي يولو فيري أي يولونغو إن لو أنت سواجو láti fi wá dáadáa lọ́dọ̀ Allah wa rajulun qaddama bayda ètò kéré jù ọ̀nà ìlànà pé ẹyin péré ńlọ fi wá rere lọ́dọ̀ Allah. ntí ànábì sallallahu alaihi wasallam ń sọ bí oníbàṣẹ tètè dé sí bàṣẹ tètè dé mọ́sálásí sí bá a ṣe ń sáré láti rí dáadáa gbà lọ́dọ̀ Allah àti bá a ṣe ń fàkùnnù níbi àti gba dáadáa lọ́dọ̀ Allah bá a ṣe lára wa fi dáadáa tó tóbi wá dáadáa lọ́dọ̀ Allah àti bá a ti di yahun lórí ara wa láti fi dáadáa tó tóbi wá rere tọ́pọ̀ lọ́dọ̀ Allah ẹ̀rí pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí àwùjọ wa wọn ò fẹsẹ̀ pé nǹkan kan àfi bí eré àfi bí ẹ̀fẹ̀ àfi bí eré àǹtayò ẹ̀rí pé ọ̀pọ̀ ẹ̀mọ́yé náà fẹ́ wá tuntun máa báyìí kò tí ì dìde níbi tó wà ọ̀pọ̀lọpọ̀ jókòó kábi tó wà ní wọ́n ti fẹ́ parí kúbà ńgbà wọn bá parí nílọ subhanallahi alazim ah, tí kò sì bẹ́ẹ̀ ti lọ bá tó pàdé lọ́dọ̀ Allah nígbà tí wọ́n máa mí àwọn ti dé táàbù méjì lọ́jọ́ mi wọ́n ti wà ẹnì kankan èsì tó lẹ́yìn rẹ̀ lọ́wọ́ yóò dé pin yóò dé parí pin. gbogbo ẹ̀ náà lápàdé ọlọ̀ tó bá ti lọ́la gbẹ̀ngàn kìyàmù tó bá ti mẹ́sìn wa la mú eré ẹ̀fẹ̀ tó bá ti mẹ́sìn wa la mú bọ́ọ̀lù òfò ẹ̀rí pé tó máa ní wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù lásìkò kan wọ́n ti máa lọ jókòó lẹ́dẹ̀ẹ́ ni torí pé wọ́n bẹ́ẹ̀ rí bó fan fèrè àkọ́kọ́ fèrè orí ibú akaramakumọlá yóò wá jókòó lórí àmọ́ bí tí wọ́n ti ṣoríire ẹ̀ gbọ́ pọ̀lọpọ̀ ìfẹ́ débẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú tí máa jẹ́ kí èèyàn bẹ lábẹ́ bòjì ọlọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam onáà ni wa rajulun qalbuhu mu'allaqun bil masajid ẹni tó ikú ọkàn rẹ̀ rọ̀ mọ́ mọ́sálásí náà gbogbo gbàbí kò wọ́n rí rọ̀ mọ́sálásí gbogbo gbàbí kò wọ́n wà nù mọ́sálásí ni ẹja kíyè sára lónìí lónìí bí ara rẹ̀ kí ni tí wọ́n kọ kí ni tó fi ṣe àti wá rere lọ́dọ̀ Allah lónìí ọba ẹni kò sínú ẹni tó fi màálù àbí ràkúnmí tó ti ràkúnmí wájú ó sínú ẹni tó ti màálù wájú ó sínú ẹni tó má kùtà wá ó sì sí nínú ẹni tó dẹ́ pé abọ́jú ẹ̀jẹ̀ lórí mu wa ó sínú ẹni tó mẹ́rin olóńgbò wa ó sínú ẹni tó mẹ́rin gan wa ẹ̀gbọ́n tó ti sọ lẹ́yìn rẹ ni sayyida azanal mu'azzin tó ló pèpè tó bá fi lè pèpè fún sọlá tó jùmọ̀ wàjẹlẹsẹ ìmáàmù alẹ mímbà tí ìmáàmù ti dé tó jókòó tó ń pè sọláàtì tayáwó sọhẹf ìwé tó ń kó kọ sí wọn pàdé ẹwà tìgbà tí màlẹkà ti pàwé dé lónìí wọn pàwé wọn dé wàjà kọlu mẹsẹ àwọn màlẹkà náà ti wọnú mọ́sálásí báyìí yẹsẹmi àwọn ẹdíkẹ àwọn náà ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ń bá àwọn èèyàn sọ ètò ti fi ṣera rẹ̀ látẹ̀yìnwá ó ti tó ẹ̀yẹ kọ́ sẹ́nà bọ́ọ̀rùn rẹ̀ ó sì dà àwọn yẹn máa ń jókòó lálẹ́ lórí pé bí tá a fọ̀rọ̀ tì sí àparí rẹ̀ láàárọ̀ la tó wọn padà parí tiẹ̀ sínú sàárè tilẹ̀ bá ti má torí ayé kíni náà rí ayé rọ ayé àdánù ayé òfò tí ò wúlò owó òfò tí ò tí ò nílá rí kankan tí o kó ọdún kankan lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àmójútó àkọ́jú mẹ́sẹ̀ àfẹ́tẹ̀sẹ̀ lọ mẹ́sẹ̀ láti tí màá parí mọ́tò yìí wọ́n parí mọ́tò yìí mọ́tò fòkìn ara wọ wọn máa ń tí ọ́ tì á máa fi tí ò ní tara yìí á máa pàǹkì á máa wá táyò á máa tara wá jẹ́ tí máa ń bá ti dé tàbí ó kọ ọ̀rẹ́ ọ̀wọ́wé má ọlọ́dún akọ má sèmi pẹ̀lú ìlọ́kànnú ẹni tí orúkọ rẹ̀ ò ní wọ̀ mí oríire alimami ahmed ló gbé adéfé jáde bí sanadin sahih akramakumullah fáwọn arántí pa lówó àlówó ilé ayé múmúláyà wa kò múmúláyà wa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 إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله